سورة التحريم بسم الله الرحمن الرحيم ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run ìrìn ànábì kí ni ṣe tí o sọ nǹkan tí ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ fún ọ di èèwọ̀ fún ara rẹ ìrẹ́ fi ń wá ìdùnnú àwọn ìyàwó rẹ ọlọ́run jẹ́ olùdáríjìni oníkẹ́. قد فرض الله لكم تحلة أيمانكم والله mawlakum وهو العليم الحكيم. alimul hakim. Dájúdájú Ọlọ́run ti ṣe òfin fún yín bí ẹ ti máa mórí bọ́ nínú ìbúra yín. Ọlọ́run sì ni olùrànlọ́wọ́ yín, òun sì ni onímímọ̀ ọlọ́gbọ́n. وإذ أسر النبي إلى بعض أزواجه حديثا فلما نبأت به وأظهره الله عليه عرف بعضه وأعرض عن بعض فلما نبأها به قالت من أنبأك هذا قال نبأني العليم الخبير àti pé nígbà tí ànábì bá ọ̀kan nínú àwọn ìyàwó rẹ̀ sọ̀rọ̀ ní ìpamọ́ nígbà tí oníyẹn sọ ọ́ fún ẹlòmíràn ọlọ́run sì fi hàn nábì òun fi apá kan mọ́ ó sì fi apá kan pamọ́ nítorí náà nígbà tí ó ń sọ ọ́ fún un ó sọ pé ta ni ó sọ èyí fún ọ ó sọ pé ọlọ́run onímímọ̀ alámọ̀tán ni ó sọ ọ́ fún mi. إن تتوبا إلى الله فقد صغت قلوبكما وإن تظاهرا عليه فإن الله هو مولاه وجبريل وصالح المؤمنين والملائكة بعد ذلك ظهير tí ẹ̀yin méjèèjì bá ṣẹ́rí padà sí ọ̀dọ̀ ọlọ́run fún títúbà èyí tí ó sì jẹ́ wípé ọkàn ẹ̀yin méjèèjì gan-an náà ti tẹ̀ síbi ìrònúpìwàdà kúrò níbi ríran ara yín lọ́wọ́ ànábì lórí dájúdájú ọlọ́run ni olùrànlọ́wọ́ rẹ̀ àti jibril àti àwọn oníwà rere nínú àwọn olùgbàgbọ́ òdodo àti àwọn mọ̀lẹ́kà tí wọ́n jẹ́ olùrànlọ́wọ́ lẹ́yìn èyí. àṣà rọ̀bùhù. طلقكن أن يبدله أزواجا خيرا منكن أزواجا خيرا منكن مسلمات مؤمنات قانتات تائبات تائبات عابدات سائحات ثيبات وأبكارا ó lè jẹ́ olúwa rẹ̀ yóò fi rọ́pò fún un àwọn obìnrin mìíràn tí wọ́n dára jù yín lọ tí ó bá kọ̀ yín sílẹ̀ àwọn obìnrin mìíràn tí wọ́n jẹ́ olùpa òfin ọlọ́run mọ́ àwọn onígbàgbọ́ òdodo àwọn olùtẹ̀lé àṣẹ ọlọ́run àwọn olùronúpìwàdà àwọn olùjọ́sìn àwọn gbààwẹ̀gbààwẹ̀ àwọn adélébọ̀ àti wọ́ndíá يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo ẹ ronúpìwàdà lọ bá ọlọ́run ní ìronúpìwàdà ti òtítọ́ ó lè jẹ́ pé olúwa yín yóò pa ẹ̀ṣẹ̀ yín rẹ́ fún yín. يا أيها الذين كفروا لا تعتذروا اليوم إنما تجزون ما كنتم تعملون. tí ó ní ipá àti agbára ni olùṣọ́ rẹ̀ ẹ̀yin aláìgbàgbọ́ kò sí àròyé kankan fún yín lónìí dájúdájú a ó san ẹ̀san iṣẹ́ tí ẹ ṣe fún yín nìkan ni. yá ayyuhalladhina amanu tubu ilallahi tawbatan nasuha. عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات ۖ ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. kí ó sì fi yín wọ̀ sínú ọgbà ìdẹ̀ra èyí tí àwọn odò ń sàn ní ìsàlẹ̀ rẹ̀ ọjọ́ tí ọlọ́run kò ní dojú ti ànábì àti àwọn tí ó gbàgbọ́ ní òdodo pẹ̀lú rẹ̀ ìmọ́lẹ̀ wọn yóò máa tàn níwájú wọn àti ọwọ́ ọ̀tún wọn wọn yóò sọ pé olúwa wa ṣe ìmọ́lẹ̀ wa ní pípé fún wa kí o sì dáríjì wá dájúdájú ìrẹ ni alágbára lórí gbogbo nǹkan. يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير máa sa ipá lé àwọn aláìgbàgbọ́ àti alágàbàǹgebè lórí kí o sì le koko mọ́ wọn lórí iná jahannama ni ibùgbé wọn àpadà sí burú ni. ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين ọlọ́run fi àpèjúwe lélẹ̀ fún àwọn tí kò gbàgbọ́ ìyàwó nuhu àti ìyàwó lutu àwọn méjèèjì wà lábẹ́ àwọn ẹrúsìn wa méjì tí wọ́n jẹ́ oníwà rere àwọn obìnrin méjèèjì wọ́n ṣe jàǹbá fún àwọn ọkọ wọn tí àwọn baálé àwọn méjèèjì kò sì ṣe wọ́n ní àǹfààní kankan tàbí dáàbò kan bò wọ́n nínú ìyà ọlọ́run a sì sọ fún àwọn méjèèjì pé ẹ wọ iná pẹ̀lú àwọn tí ó wọ náà. وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين. Ọlọ́run sì tún fi àpèjúwe lélẹ̀ fún àwọn nípa ìyàwó fìràhónà nígbà tí ó sọ pé olúwa mi kọ́ ilé kan fún mi ní ọ̀dọ̀ rẹ sínú ọgbà ìdẹ̀ra àti pé kí o gbà mí là lọ́wọ́ fìràhónà àti iṣẹ́ rẹ̀ àti pé kí o gbà mí là lọ́wọ́ àwọn ìjọ alábòsí. wa Maryam ibnata Imran allati ahsanat farjaha fanafakhna fihi min ruhina. وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين àti pé mariama ọmọbìnrin imorana tí ó ṣọ́ abẹ́ rẹ̀ a sì fẹ́ sí ara rẹ̀ nínú ẹ̀mí wa ó sì gbà lódodo ọ̀rọ̀ olúwa rẹ̀ àti àwọn tírà rẹ̀ ó jẹ́ ọ̀kan nínú àwọn tí ó tẹ̀lé àṣẹ.